can understand the way I feel. Cause I am darling. I don't know how to keep on burning. So I've been drinking. I've been drinking too many shots of. One for the belly, another for the broken heart. Three for addition four so I don't go back. Looking for somebody who can watch. I can never be so. Oh, oh, oh. Oh, yes, I did it. I'm in a million I make for a living. When my little bit i post for the biggie. Let the camera light it, my duty, you know. Nobody's better than me. Nobody's better than me. I do it differently. Everybody can see, but I don't know what's over me. I'm overthinking everything. Every time you feel like nobody can understand what I feel. When I had no car, you still be riding for me. Back when I had no rubber still be spending feelings. Back when I had no boss, you still be standing me. Back when I had nobody, I you. If you like, show me what you're. they bring me back. Back when I don't get liver, now you they boost my morale. Back when I never go Yankee, but now you go run my visa. Eh. Back when the thing no swore, now you they give me joy. If you like, show me what you really feel inside. Let me kiss you on your okay. Make shit dance my way. I'm living my best life. Nobody can tell me. I want to live my life. Making nobody tell me. many days we be say rap another Me no back back bass, I found to me, shake a oh, shit You know the vibes stay sharp like every day You know the bad vibes more, like a souffle Get a perfect picture like a beat, like a dope No be a dope, it be real life, you sabi say ah. But the money there, me a sabi chesser ah. Me follow me well, I be money chesser Kudu echo, me a be power child 9,000 street, like I live my best life nobody tell me. Yeah. Nobody tell me. Can't kill it. Can't kill it. Can't kill it. most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. for you, baby. Quit my Casanova ways for you, baby. The only time that you say that you hate me is when I take the last slice of pastry. Now I'm on the run, run, run, run, run, run. Loving you till kingdom come, but you drive me crazy. Send someone, still my billboard, baby. My number one, three for hello, call me, I see they go. She share Paris, a budget. I see Mr. Dishan to this. She order pizza, money move pizza. Inside, inside, let's go inside. Call up, call up, show me auntie some pigeons. Bye, bye, bye, bye, bye. Nine FM. Professionalism nurtured by experience. You see my pocket, you know, empty. Only that báwo ló ṣe See my party, I came from trenches. Látàlátà filo filo, ọmọ jẹ́ka fóònù rosto ṣínà ṣàìyàn fàlàpà O ọ̀sàpá kò ní búlàlà níṣe ló japa níṣe ló japa ọmọ ni bi mi ga pa anulagi nonsense ya kó bọ́ta anulagi nonsense òyà kó bọ́ta bọ́ta níṣe ló japa ọmọ ni bi mi ga pa anulagi nonsense ya kó bọ́ta anulagi nonsense ya kó bọ́ta bọ́ta zumba, zumba la ja ja ja zumba, zumba zumba zumba, zumba la ja ja ja zumba, olùsùn ja ja zumba, zumba zumba zumba, zumba la ja ja ja zumba, zumba zumba zumba, olùsùn ja ja. Asado, Borobosa, Asado, Borobosa, say, Astamane with the vibe right what you see when you look at me. Sungbalaja go my jubadi. My problem is a 2 sabi But monthly for the pool party oh. I got out, ya dark bata So you dey white mini You know see uba, ya gbokada Shop and cash, go shop gada Ele sungba Sumba la ja ja ja sumba. Carry your matter for head like Oshuka. VVS is on my neck, zero fuka. You take Bugasi, cause you know you carry you give it super. Ele sumba, sumba, sumba. For your team, one bata, pity conga. You are on the You carry back a lot of filo. Ọmọ jẹ́ ká fóònù gòdè gòsì o. Ẹrù tó gbé wọ̀ tẹ̀ kìlọ̀ kìlọ̀ kumatsingaza kumatsingaza shina sayan falapa agata from ọsàpàfù ní búlàlà níṣẹ ló japa níṣẹ mi gapa anulaki nonsense oya kó bọta anulaki nonsense oya kó bọta bọta níṣẹ ló mi gapa anulaki nonsense oya kó bọta anulaki nonsense oya kó bọta bọta. sùgbà sunga sunga la ja ja ja sunga sunga sunga sunga sunga la ja ja ja sunga olùsùn ja ja sunga sunga sunga sunga sunga la ja ja ja sunga sunga sunga sunga olùsùn ja ja. give me sugar cause you know you carry gbèbè super ẹlẹ sunga sunga sunga bóyá tí mo bọ́ta bíi ti kànga olùwà bọ́dà. I'm not a fool, I they meditate anytime you see me silent. My eyes are blocked, even though be money matter, I no fear them. Oh yeah, yeah, life is really more than the way you they see, I'm so. If you did you bad, remember, say you go rip everything you so. Oh yeah, yeah, I they give up to the kilo, kilo. Back to back, you like fire, them asking me kilo, kilo. Kilo, they go, go, kilo. She say me, car, she say me, car, go slow mo. Say she dey grudge me, say she dey for me, cause I get the coolest flow. Oh yeah, I dey give am to them kilo kilo. Back to back, you like fire, them asking me kilo kilo. Kilo dey come go kilo. She say make I dora, she say make I go slow mo. Say she dey grudge me, say she dey for me, cause I get the coolest flow. I want it all, pull up. I'm already used to the bigness So I focus on the greatness. And I act like I don't see. I'm allergic to abonzio. I dey give up to the kilo kilo. Bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí I want more tó ṣan ti I go. I ain't got time, mi ò máa lágo. I dey give up to the kilo kilo. Back to back, you like fire, them asking me kilo, kilo. Kilo, they gon' go kilo. She say me car rush, she say me car go slow mo. Say she dey body me, say she dey for me, cause I get the coolest flow. Oh yeah, I dey give am to them kilo, kilo. Back to back, you like fire, them asking me kilo, kilo. Kilo, they gon' go kilo. She say me car rush, she say me car go slow mo. Say she dey body me, say she dey for me, cause I get the coolest flow.

lófo gbogbo ìṣòro rẹ ọ̀tá ní ẹnu ẹ ò ní gbẹ ò mọ́fò ọmọ yìí kò ọpọlọ lọ fi ń say you no like designer abi you no like to gba pa ibigilaga ti gaga you gats to shop ẹsùn bí àìná. palazzo jigi bayo kò no sleeping ọmọ no dọ́lì gba eighteen kíákíá mọ̀ yárìn máìkì oṣàmọ̀ yárìn òjìlẹ̀ bàtà wọn dárìn ẹ bá mi ṣáà mi ọmọ lọ́mọ láàrin ọ̀tá alone, I good luck. And I say, bad boy, I'm single. Twenty girls, I good love. We are the massive party, then we start. Yeah, we got we done the dance. We are the massive party, then we start. Yeah, we got we done the dance. Get the money, it's my hobby. Get the popping, at the para, really love it. As you can see, for overseas, and if I miss the money, all over, be the money's going. Cause so she, you love me, but what Gucci, Versace, but then you say, ooh ba dẹ́kun pẹ̀lú ṣéwù kò má jígì bájọ́ kò lè rízì kò sílípì lọ́mọ tó dọ́ọ̀lì gba bẹ́ẹ̀tì kíákíá mọ̀ yá mi máìkì ọ̀ṣàmọ̀ yá mi òjòjì she like to boomba. say she like to roll with no Ghana conga. Two girls on my bedroom. Which one I good luck? Which one I say, bad boy, I'm single. Oh, wow. 20 girls, I good luck. April soon. You're the massive party, done the start to everybody, done the dance. April soon. You're the massive party, done the start to everybody, done the dance. Ha ha ha! 来一起游山玩。 say, not the no not the booga say. cause you wanna bamba. oh she beg, beg, oh she di bamba. Oh yeah, odo, akwaba. Ikebe gas, ikebi tomo Ghana. Oh yeah, seki, seki, never. I Agbadola opaliti to bashe sisefa. Oh yeah, give me pim pim pim pim pop pop. Okiki, okpopo. Oh yeah, seke money ko soko. Back booty up for me, yellow pop pop pop pop. Ele boje, ele boje se, ele boje se. No de buga, no de buga se. jesse, ele bon jesse. No de buga, no de buga se, no de buga se. Wọ́n sọ pé kí n má lọ sílẹ̀, wípé kí n yóò dá rosé. Mo ní mo láìkí ṣàgbé, mi ò mọ̀ pé mo sáré fún mi ṣe ṣàlẹ̀. Gbọ́mọ̀ mẹ́fà lọ́lẹ̀, Mr. Money ò ṣe wò. Body is a matter. She wanna roll with the man, then when I drop, you know it's an anthem. Oof. Girl, you wanna play with a big playboy like me. Oof. Girl, you wanna play with a big playboy like me. Oof. Girl, don't flex with the boy, your body is a matter. She wanna roll with the man, then when I drop, you know it's an anthem. Ah, ah. Girl, you wanna play with a big playboy like me. Ah. Girl, you wanna play with a big playboy like me. Pull up in the club with all my G's. When we outside, it's an all 19. Yeah, them start to shake when they call my name. Don't play with ball like me. Who you else know live a life like this? Hell, Houston to NYC. I'm always on the road, they be on my road. Don't play with a guy like this. I like I know like One and a C for my Give me some more, give me some data. So many that think I'm a Hi, I'm Oziuma, and I'm always tuned into my favorite radio station. Fresh. Look what I brought for you. <laughs> àkókò àríyá ti hero hunter hundred ti gbé ọdún kan ọdún aládùn kan tí a ti fi sin àwọn ọmọ nàìjíríà tí a sì dúró lóòótọ́ sí lè rí i wa ẹ̀rọ tó gbámúṣé máìlèjì tó ju akọ ẹgbẹ́ ẹ lọ oògùn agbẹrùlẹ́yìn tó ń le koko àti fẹ́rẹ̀mù oníbejì à ń gbé pẹ̀lú ìwúrí ẹ̀mí nàìjíríà tí o ṣe é borí. fún àfikún àlàyé ẹ pé zero eight zero zero eight zero zero eight zero eight zero. hero hunter hundred ó lágbára ó ṣe é gbọ́ broccoli. We are reinvented to serve you better. From natural gas to hydrogen and the energy from the sun, we will continue to reliably deliver energy to the world. Driven to be the dynamic global energy company of choice, we create greater value for our stakeholders with integrity, excellence, and sustainability. We are NNPC Limited, ushering you into a new era of growth NNPC Limited. Energy for today, energy for tomorrow. Madam, give me a Risco tomato paste. See, eh, instead, I go give you buttered tomato. Ah, mbano, otio, babu. Be like saying that people like you, the wicked our country people. You see this erisco, eh? They take correct natural ingredients, make them. If not made in Nigeria, like erisco, richiku, or nachiko tomato paste, get many benefits. It help grow our economy. And job plenty, nyafo, nyafo. And when you put them inside mouth, it's sweet. And it dig the one for body. Buy a Risco, Richico, or Najiko 100% natural tomato paste Buy made in Nigeria. Buy a Erisco products. There are moments in life when you're just so scared and you feel like just giving up. Oh, but Dino Milk is saying, we know that you can do it. Believe in yourself and then go for it. Go for it. o ọ̀gá kẹ́míìsì ẹ fún mi ní m and b paracetamol èyí èsè pupa pálí m and b paracetamol ní òǹtẹ̀ gàràgbà lára tí wọ́n kọ àádọ́rin ọdún sí èyí ló jẹ́ kí m and b paracetamol jẹ́ ojúlówó oògùn tí dojú ìjà kọ ẹ̀fọ́rí àtara ríro àwọ̀ funfun sí ni wọ́n fi kọ m and b paracetamol sí orí sáṣẹ̀tì pupa tí ń bẹ́ẹ̀ náà rẹ̀. dúró kó o ṣàyẹ̀wò kó o rí i dájú wípé m and b paracetamol aláwọ̀ pupa ni wọ́n fún ọ iléeṣẹ́ may and baker nigeria plc ní í ṣe m and b paracetamol m and b paracetamol ìrora ò lè dá ọ dúró. tí ìrora kò bá lọ lẹ́yìn ọjọ́ méjì rí dókítà. We are reinvented to serve you better. From natural gas to hydrogen and the energy from the sun, we will continue to reliably deliver energy to the world. Driven to be the dynamic global energy company of choice, we create greater value for our stakeholders with integrity, excellence, and sustainability. We are NNPC Limited ushering you into a new era of growth. NNPC Limited. Energy for today, energy for tomorrow. They say water no get enemy. Water is everybody's friend. But for me, <laughs> my own water is not just my paddy. No. <laughs> It's my paddy of life. Yes, my water is so cool and it goes through a seven step filtration process, making sure it's safe to drink. Aquafina Premium Drinking Water. That's my paddy of life. Your paddy of life. Stay hydrated always with Aquafina Premium Drinking Water from the makers of Pepsi. Available in over 35 countries, it's water you can always rely on. Aquafina, your paddy of life. Aquafina, your paddy of life. <laughs> àkókò àríyá ti tó hero hunter hundred ti gbé ọdún kan ọdún aládùn kan tí a ti fi sin àwọn ọmọ nàìjíríà tí a sì dúró lóòótọ́ sílérí wa ẹ̀rọ tó gbámúṣé máìlèjì tó ju akọ ẹgbẹ́ ẹ lọ oògùn agbẹ́rùlẹ́yìn tó ń le koko àti fẹ́rẹ̀mù oníbejì à ń gbé pẹ̀lú ìwúrí ẹ̀mí nàìjíríà tí ó ṣe borí. fún àfikún àlàyé ẹ pé zero eight zero zero eight zero zero eight zero eight zero. hero hunter hundred ó lágbára ó ṣe gbọ́k Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM. Broadcasting around the world. This is your number one radio station. experience already. One of them, a different test, a test of nerve. From tears to cheers and more tears this time of joy. Their first major trophy against all the odds. Quite magnificent, and that's why he's one of the best in the world. He is unstoppable at these European Championships. The ultimate outsiders at the start of the tournament. And even at the start of this final, it's a footballing fairy story. What a finish! <laughs> What a finish, what a finish, what a move. That is a stunning strike from Mario Balotelli. It's really, what a goal that is. Sensational from Harold Robert to the Czech Republic. flag stays down. A brilliant, Decent hit. Fabulous goal! Great chance for Griezmann. That may very well do it. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports exciting morning, an exciting day in the annals of Nigerian sports particularly athletics, the track and field. Uh, the earlier of this morning, uh, news broke right from uh, United States, Oregon. Toby Amuso, the first ever world champion produced by Nigeria, set a new world record, smashed the African record. Toby, congratulations. Toby look at the clock. I cannot believe it. She's done it again. To do it. What a stage on which to discover Sporting immortality. She's been consistent, she's been committed. From fourth, she blasted away the first position. That is the power and the talent and the depth of the talents we have in our country. And Issei Brume, congratulations. You started that journey from the Olympics. You've proven yourself over and over again as a world beater. You earned silver based on your consistency, on your focus, on your skills. We are glad that you made it. These two young ones have made Nigeria exceedingly proud, putting us on the world map, the first ever world champion. Toby in the doubles, Issy, silver, a huge jump, 7.02. Congratulations to the entirety of the Nigerian athletes who are in Oregon. As they move on to Commonwealth, we wish them the best. The brighter days are ahead for our sports. I must congratulate our 4x100 women relay, the quartet. They moved from 12th position, they moved to 4th position a brilliant, brilliant performance. Record, can set a record. These young athletes, four young ladies, are the future of our tracks. We call Nigeria has a tradition of almost near preeminence when it comes to the relays, and they have gone to Oregon. They have pulled through. They have done exceedingly well. These young ones will dominate Africa, will dominate the world. The voice of Nigerians, in congratulating to Biloba Amuson Ace Brumi over their victory right there at the his message to other athletes who represent Nigeria, charging them to move on to the Commonwealth and, of course, conquer again. The Commonwealth starts on Thursday, 28th of July, and the minister is optimistic. Team Nigeria, especially the young athletes, are the future of Nigerian tracks, and, of course, they have what it takes to dominate Nigeria. They have what it takes to dominate Africa. They have what it takes to dominate the world. Good afternoon, Nigerians. Good afternoon afternoon, non Nigerians. Welcome to Fresh Ball second half of this day on the number. My name is Bob. out already. Let me confirm to you Africa Soccer. Uh, we have a particular group South Africa that's talking about Andili Dlamini. And of course, we have uh, Margaret uh, Billem of Zambia. There is a certain Bambanani Mbani of Zambia. Not forgetting Osinachi Ohali of Nigeria. Let me confirm to you, Zineb Rodwan completed the defensive four for the team of the tournament right there at the Alcon. Well, of course, uh, talking about the midfield, we have Ralifo Jane of South Africa. There is a certain Grace Chanda. Not forgetting Chebak uh, Ghislaine of uh, Morocco. Let me confirm to you that, of course, up front we have Rashidat Ajibade, the north of Morocco, not forgetting uh, Jamina Sepusewi of South Africa. These are the girls that made the team of the tournament and they just concluded the Women's Africa Cup of Nations. And the World Cup has come and gone. Up next is the World Cup when the likes of South Africa, Nigeria, Morocco will be participating. All right, uh, before we leave women's football, let's talk about the Women's Cup Champions League. The winners of the 2022 African Women's Champions League will receive a sum of 400 around 248 million naira talking about Nigerian money. According to Patrice Mutsepe, the CAP president, he has confirmed 400 dollars will go to the winner of the second edition of the Women's Cup Champions League as prize money. Let me confirm to you, last year we had the inaugural edition. Of course, it was won by Mamelodi Sounders of South Africa, but of course, unfortunately, they were not rewarded. But this time around, FUBA governing body right here in Africa has decided to reward the winner of the second edition of the Women's Champions League, and of course, the winner will earn four hundred thousand dollars as prize money. That's around 248 million naira. Well, of course, the runners up will receive $250,000. Remember, Rivers Angels representing Nigeria at the inaugural edition, but of course, this time around, Bayelsa Queens will represent Nigeria. Don't forget, there happens to be the winner of the NWFL back in May. Morocco will host the Women's Cup Champions League, which will be played in an eight team tournament format after zonal qualifiers across across the continent. The date of the tournament remain unknown. Away from that, let's celebrate transfer stories. Starting from the local scene, the champions of Slovenia, NK Maribo, have secured the signing of Rivers United striker that's talking about Ishak Rafiu Kayode on a three-year deal. The 21-year-old forward made headlines last season right there in the NPFL after scoring 14 goals to propel Rivers United to the NPFL title. Don't forget, he made his Super Eagles debut in an international friendly game against Mexico right there in the US. And of course, it is indeed a huge step because MK Maribor, the champion of the Slovenian league, will play in the UEFA Champions League next season. And of course, celebrating transfer stories from the European scene, let me confirm to you, Nadi Mukeli of course, his move to Paris Saint Germain from RB Leipzig a couple of minutes ago, he completed his medical and, of course, he has put pen to paper until 2027 as a new Paris Saint Germain player. Five year deal signed by Noki uh, Mukeli of RB Leipzig. He has signed for Paris Saint Germain a couple of minutes ago, and Bayern Munich have also completed the signing of Martin Sterr from Stade Rennes for a fee of around 20 million euros and, of course, 8.5 million million euros in add-ons. The French footballer have signed a five-year deal to join Bayern Munich, and of course, he is a replacement for Robert Lewandowski, who joined Barcelona a couple of weeks ago. We are hearing that Chelsea are very much interested in signing Harry Kane of Tottenham Hotspur, but report has it that Tottenham Hotspur would rather sell to Bayern Munich rather than selling to Chelsea. But of course, we keep our fingers crossed. A transfer of Ronaldo to Chelsea was never a topic for Thomas Tuchel cool Chelsea coach as Chelsea continues a striker chase. Ronaldo is in Manchester. He arrived at Carrington training ground this morning, and of course, it is believed Ronaldo will have a chat with Eric Ten Hag over his future. Ronaldo, alongside George Mendes, his agent, arrived Carrington this morning to hold a talk with Eric Ten Hag, the coach of United. Gave a report that Ferguson was also present at the Carrington training ground that's talking about the former coach of Manchester United has talking about uh, Alex Ferguson. I saw the pictures, uh, I saw the report. Maybe, maybe it was meant for the meeting between Ronaldo and Eric Ten Hag. Let's keep our fingers crossed. But Ronaldo want to continue playing at the highest level. Six months ago, Ronaldo, uh, January precisely, he said, I don't want to be here fighting to be in the sixth, seventh, or fifth position. I want to compete for the top. Very quick, let's listen to the voice of Cristiano Ronaldo the interview he had six months ago while talking about the fact that he wants to compete at the highest level. Manchester belong in important things. So we have to change that. I don't want to be here in the club to, to fight to be in sixth place or seventh place or fifth place. Or, you know, I'm, I'm here to try to win, to, to compete. And I think we compete, but we are not yet in our best level. But we have long way to improve. And I believe that if we, we change our mind, we can achieve big things. Did you listen to the voice of Ronaldo speaking six months ago about the fact that he wants to compete at the highest level. He, he never wanted to uh, play second fiddle, maybe fighting for the fifth position, the sixth position, or the seventh position. You now know the reason why. Ronaldo wants to leave United. He wants to play in the UEFA Champions League. He wants to play at the highest level. And now Chelsea are rejecting Ronaldo. It is not a possibility for Thomas Tuchel. Bayern Munich are also rejecting Ronaldo. Napoli, according to report, also rejected Cristiano Ronaldo. The fans of Atletico Madrid also protesting against uh, the signing of Ronaldo for the club because uh, uh, they see that as not a footballing reason. It is not for the sake of the club, but of course, it is just for the personal ambition of Ronaldo. And of course, other clubs are also not interested in signing Ronaldo. Paris Saint Germain out of the picture, Real Madrid also out of the picture. We still don't know how this will pan out. The club Ronaldo will playing for next season, whether he will remain at United, time will tell. But of course, let me confirm confirmed to you that United have unveiled Christian Eriksen as their new signing. He is officially a player of Manchester United. According to Eriksen, during his first interview with the club media, he revealed how it felt to play at the Theatre of Dreams right there at Old Trafford as an opposite player. Of course, he also explained how he is looking forward to his potential competitive United debut against Brighton right there on the 7th of August just according to Ericsson putting pen to paper as a new player right there of Manchester United. The time to leave the studio 15 minutes, almost gone like 15 seconds. On behalf of my studio manager, engineer Femi Alabi. Big thanks to my producer Kenny Ogumi Loro. My name is Bola Hon Olalere. Thank you so much. Till I come your way again, PBUI. Peace be unto you. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM broadcasting around the world. This is your number one radio station. Fresh FM lónìí kìyìn o kí ẹ tẹ́tì. ẹ̀yin sànmọ́ rí alpha ayùnádé kí ló ṣẹlẹ̀ gangan. ẹ ṣe tí ẹ ń gbọ́ gbọ́ gbọ́ ẹ ń gbọ́ wá ẹ má yí kúrò bó ṣe máa jẹ́ nìyẹn. ladies and gentlemen ẹ máa gbọ́ ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin tí ẹ dá mọ́ fresh fm ní kí ẹ máa gbọ́ ẹ ṣe ẹ máa gbọ́ fresh fm ẹ máa gbọ́ fresh fm one oh five point nine nílé orí challenge la ìbàdàn lágbé ṣe bẹ̀bẹ̀ ẹ má gbọ́ fresh fm ẹ má gbọ́ fresh fm one oh five point nine délé orí challenge la wà ìbàdàn lágbé ṣe bẹ̀bẹ̀. rọ̀ bí òjò. àlùjọ ló rọ̀ bí òjò ẹ̀dá tó bá mọ̀ yá ìyá èèyàn tó mọ̀ rírì èdè ó yá ó yá ẹ̀jẹ̀ láwùjọ. wọ́n rò pé ó ti tán ni kí wọ́n lè gbàlù kàn máa jó. Ìbàdàn kí ni so. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. gbẹmí sókè o ọ̀rọ̀ gbẹmí sókè sí dé ni o gbẹmí sókè o ọ̀rọ̀ ẹni òjò bá dẹ̀ ti pa nù yín kó má wọnú studio wa o ẹni òjò bá pa tìfìlà tìfìlà kọ́mọ wọlé wa <laughs> kọ́mọ wọlé wa. ta ló dé fìlà. kájú fọgá. kájú eh, fọgá. Eh, <laughs> ọjọ́ náà rèé bí àná tí òjò pa ọ̀rẹ́ wa dé tìfìlà tìfìlà lórí ah! ọ̀kadà. ta ni ọjọ́ burúkú èṣù gbomi mu. ọjọ́ náà rèé bí àná tí atẹ́gùn fẹ́ ọmọ rẹ̀ dànù lórí ọ̀kadà. ọjọ́ náà rèé tí tí odò pa nìkan dé tìbìlà tìbìlà tí tátẹ́gùn gbé bìlà dànù lórí ọ̀kadà. kẹ́yìn burúkú sígbó wọn fẹ́ fi fọ́tò kan hàn láyé nǹkan ni. <laughs> ṣé ṣe ti bàbá wa sẹ́ǹdì sí mi. irọ́ ìyẹn kọ́. Ah, ṣẹ́gun èyí tí hmm? bàbá wa sẹ́ǹdì sí mi ti máa fi hàn ẹ́ mo ní fọ́tò kan lọ́wọ́ wọn dàbí ẹran tí ń sùn. ọ wà dára rẹ mọ ìwọ gan dára rẹ mọ nbẹ ah, ìgbà náà tẹ́dí ò fi tiẹ̀ rárá. o ti ń ṣe tẹ́dí ngbà yẹn. <laughs> Ah. ọ̀rọ̀ ló mọ London kan tọ̀ lọ́tọ̀ lọ sí tẹ́jú. o ṣe ń rùn báyìí ṣé òjò tọpa náà ni. Mm, mm, ọjà african ni. ló bí awọ ẹran yìí. ara ta sọnù ọ̀tọ̀ ní ta ni ó sí access ní sí fún mi. wọ́n ti fi owó sí ọ́. sáré pàdé. ìmọ̀ pé àpòpọ̀ access mo ṣe. kí wọ́n ti dé kí èwo ló ń gbọ̀n sí ah. báyìí. mo ti mọ mo èmi ti mọ wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀ yẹ́ o èmi ti mọ̀. dẹ̀ǹgbọ́n bíbélì ti ẹ̀rọ wọ́n ti dé wọ́n ti dé wọ́n ti dé. kí ló dé. ẹ̀rù pa àwọn sars ni. Thank <laughs> you. Ah, ah, eléyìí sì dáa <laughs> ìwọ rèé ah, eléyìí sì dáa ìwọ rèé ìbùkún hmm, jẹ́ kí n fún ẹ ní fọ́tò kan wò ìbùkún ìbùkún wàá promise mi pé ò ní fi sórí <laughs> so bàbá wa ló sẹ́ndì fọ́tò yẹn sí mi lánàá. ṣé ìṣèjọ́ ta lọ ṣe thanksgiving. ní London. o ò ní lana lágbára lọ́wọ́ lọ́wọ́ wò ó jẹ́ kán fún ọ lómi sí ètò wà lọ́wọ́ rẹ o èèyàn gbọ́dọ̀ gbèrú àgbàdo yìí lọ́wọ́ kó tó pariwo ebi mọ́. ẹni sùn àgbàdo dání láti bí lọ sí London. <laughs> nọ́mbà Eh, bàbá wa jẹ̀yìnwá bàbá wa. Ah, lisi <laughs> látàkóbó ojú orin. nígbà yẹn ń tán náà o bros yẹ. jésù kí ni jésù kọ́kọ́ kú. ọ̀gá ló kẹ́sì. láyìíká láyìíká ṣe wọ rí. ẹ jẹ́ káwọn ará alẹ́ gbóhùn àdúrà fún kí ni olùkọ́ tó. kúrò ṣẹ́gun kúrò. láyìíká dúró náà irú akọ ló mọ̀ sí kí ló wọ̀ sáfẹ́ àtọ̀ yìí ankaṣe <laughs> fúlọ́ọ̀jì. tí èèyàn bá dáì tí èèyàn bá wọ mọ́tò yìí lẹ́ẹ̀mejì tẹ́lẹ̀ ò bá pààyàn tẹ́lẹ̀ bí àdè máa pààyàn. ìbùkún ọ̀nà ò lè rí orí fóònù ló sì tí wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí ẹnìkan. láyé kankan gbé mo kàn fẹ́ wò mo fẹ́ ṣe analysis kan látọ̀ kan ah! ìṣẹ̀dá o orí wọn lọ kọ́ńbìsì tó o tẹ̀ fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé rẹ̀ sí. kí n tún aṣọ ìlú tí mo wà fún ọ London rèé ìgbà ah. tí àwọn amúrọ̀bà yìnbọn fún bàbá wa wá ká lọ ṣe ìdúpẹ́ ní London ńlẹ́lẹ̀ wo bí ẹran ti ń su ọlá ìkí ẹ̀ ah. bẹ́ẹ̀ nígbà náà fine boy ni. ọlọ́run tóbi lọ́ba ká gbé ọlọ́run ọba tóbi. jẹ́ ǹsẹ́ ǹjẹ́ sí ìbùkún. dúró ṣé dandan ni kó róòlù apàṣẹ tì ní. mi róòlù ojú ah, mi lọ ni o èmi gan ò tiẹ̀ wá wò débẹ̀ èmi gan ò débẹ̀. Lizzy tó o bá wo Lizzy Ah, ah. Ah. Lizzy. <laughs> ok o ti dé London gbà yẹn o ti dé London gbà yẹn. àfikún ọmọ bàdúrà ràn bọ̀dẹ́ ẹ lọ́wọ́. Eh, ìbùkún jẹ́ sẹ́ǹdì ẹ̀ sí ẹ. ṣẹ́ẹ̀tì tẹ wọ yẹn ẹ kó sínú ẹ ní àbí. ó kó sínú ṣẹ́ẹ̀tì yẹn ni. <laughs> ẹjọ́ yín kọ́ bàbá wa gan bàbá wa gan ní mẹ́mórì eh, níbo ni wọ́n fi kíní ìpamọ́ sí tẹ́lẹ̀ bàbá wa iṣẹ́ ìrẹsẹ̀ yín ò ní dojú rú. ẹyin ó rí fóònù tó bá wà ẹ dìlíìtì ẹ náà. bàbá wa ẹ jẹ má dìlíìtì ẹ. aṣẹ́díkà dìlíìtì. ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi mo ah, ní ìdí ẹ̀. kí lẹ́yìn fẹ́ fi ṣe. àwọn compilation <laughs> mo múra de bẹ́ẹ̀dì rẹ next year àwọn compilation yìí lè kẹ́ ẹ̀ fi ṣe fúrèmù fún ọ. <laughs> pa orin tí ń lọ lábẹ́lẹ̀ ah, ọlọ́run ògo ni fún ọkọ rẹ̀ káì ìbùkún ìbùkún. ṣé o ti rí ìbùkún dáa. Ah, ah. jésù. pẹ̀lẹ́ larondo ah. ṣẹ́gun dúró ṣé ìwọ náà ló ń rùn bí ẹran bí ẹran bí awọ ẹran rẹ o lè jẹ o lè jẹ tó wà lọ́wọ́ lọ́wọ́ àlàáfíà rẹ ni. ẹ eh, mo ti ní kó má máa ṣe abíyá sókè níbi ń bá wà. aṣọ tó wọ̀ lónìí abíyá rẹ ò lè ṣí sókè rárá àbúrò pé ó rùn láti abíyá jáde. Ah. ọjà kan. káì ọjà kan. gọ́nà ló ń sè ti pé ọdún mẹ́sàn-án sàkàdẹ́lì rè. sàkàdẹ́lì rè. ọdún mẹ́sàn-án rè. ó ti pé ọdún mẹ́sàn-án. ìgbà tí n ta ibi ìta àti ìmọ̀ bí orí ń bá wa rí mo máa là bó ṣe dàbí èèyàn mo bó ṣe wú ah, ah, ọ̀gá irọ́ o mr sport rè ọláyínká. mr sport da. sport rè. sport da. o rí sport ni. lórí bíi wánú kan. <laughs> ọ̀gá ṣe mo ti wà ókè níbẹ̀ ni. kọ́dà. àfa àti ọ̀jà lọ yọjú yìí. kò tí ì nírun gbọ̀ngbọ̀n yẹn. kò ní. iye bí ah, ọ̀sìn bẹ́ẹ̀. ó ní ó ní kò. ọlọ́sọ ni onírun lórí. ọlọ́sọ ni. iye bí ọ̀sìn bẹ́ẹ̀. mr kiloko ah, bright ni. iye òbí da ìbémi mọ̀ rẹ́rìn-ín. òjò yídó kọ́ yìí abita ni. àjò ah, ah, yìí dókọ́ o ibi bùkún mi rẹ nìyí. ah nígbà tó wà ní sisi tó lóyún ni. kò lóyún ẹ aṣọ tó wọ̀ ni àǹkárá. àwọn télọ̀ tí wọ́n rán aṣọ yìí ó yẹ kéèyàn tì wọ́n mọ́lé ni. aṣọ ìnáwó kan mọ̀ ni. aṣọ ìnáwó kan ni. ó jọ pé aṣọ lọ́ǹchì mi ọdún yẹn ni. ìrọ̀ lọ́ǹchì rẹ ni bright wọ̀ yìí òun ni bright wọ yẹn bẹ́ẹ̀ ni aṣọ lọ́ọ̀ṣì ń lọ́wọ́. aṣọ lọ́ọ̀ṣì ni bright ah, wọ yìí. ọjọ́ ayé ń lọ à ń tọ̀. ẹ kí ló kọ bọ̀bọ̀ yìí ni bọ̀bọ̀ yìí ti ń lu bàtà fún wọn gbà kan. bàbá ìwò ọmọ yasina ọmọ yasina ọmọ yasina òun ní. ok mm. èyí tó fọ́ sí ní lórí rẹ̀ ló wá sàkàdẹ́lì mọ́ra pẹ́pẹ́pẹ́ yìí. ìgbà yẹn tó bá eh, ti jọ eh, ta lójú ẹ̀ fẹ́ yọ ibi tí ó ah, kìnní rẹ eh. kí ló kọ rẹ àjọkẹ́ adégòkè àjọkẹ́ ẹ òun ní ah, ah. òun ní òun ní àwọn méjì kan málàmù rí lẹ́yìn rí malam ṣé ìwọ ló lẹ́ran lọ́rùn yìí ah, ah. ṣé ìwọ ni ah, láti ilẹ̀ sórí nǹkan tá à ń ṣe yìí máa ń dùn ó máa ń dùn àwọn tó máa ń gbọ́ rédíò sórí wọn lè rí níta wà ń rí orí tẹlifíṣàn ti máa ń ṣe irú níta à ń ṣe yìí eh. bí ìgbà tá à ń yàn wọn jẹ ìbùkún má gbé fọ́tò yìí sílé o gbé sílé mo fi ọlọ́run bá bẹ̀ ọ́ gbé sílé gbé sílé ìwọ tó gbé ti mọ́tò tán ya àwọn kìtì sọ ọmọdé tí o ní twenty kí twenty six twenty six wọn ní six salary ẹ. wọn á yọ ọkọ ẹ kó ní àkáǹtì náà sí. ọtí ọtí rí alert láti twenty five. wọn á reverse ẹ. ẹ̀sùn bìrìbìrì ẹ̀bọ̀ mi o ìwádìí lẹ́lẹ́kọ̀ọ́ ìwà mi lọ ẹ̀yìn kan lẹ́lẹ́kọ̀ọ́ ìwà mi. ti mọ̀ mo ti mọ̀ yẹ́wò èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti èmi ti mọ̀. Ọdọ uh-huh. na kokwa me me dofu shay shay. Senior me never started and no like play play. You be my medicine, so my party make way. Nobody should come between me and my baby. Just me and you, holidays in Alabama. Pass it ah, láti láti netherland wọ́n ti ṣe ẹ̀ padà fún mi. ah wọ́n ti kọ́pì ẹ̀. ìgbà mélòó re. ẹ̀jẹ̀ jésù. bí mo ní kó o fún mi tó o fún mi. <laughs> àtẹ̀mí bá mi. àti ṣayọ̀ á dá fún yín jàre wọ́n ti sẹ́ǹdì ẹ̀ padà. ọlọ́run kí lọ fún akájísù sábẹ́ sí kẹrẹ. n tẹ̀lé explain. ṣẹ́ẹ̀tì yìí ju ọ lọ lóòótọ́. mo kápá ẹ. ebe ka lọ́ta fún ọ. èmi kápá ọlọ́dọ̀ mo ti rà ara àwọn aṣọ tí mo wọ̀ ṣe ṣóò ni. <laughs> ó wá ká parí gan ni o. Orísun mo wọ̀ sábẹ́ ọ̀dọ̀ fún mi. àwọn hinge tó nígbà yẹn nìyẹn wo bẹ́lí tì pọ̀n. bẹ́ẹ̀lì tirẹ̀ yìí bẹ́yẹn bá bọ́ ọ́lẹ̀ tẹ́yẹ kàn lóru ejò lè yó. ìyàtọ̀ bá fi ibi irin ẹ̀ náà yẹn ah. olúwa rẹ̀ ajagbe láyé. ẹ rẹ nìdínlógún tàbí dálẹ̀ oòdùà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ pa nátẹ́ni ni omi ti ń jómọ jọ. pẹ́tà ti di àtẹlẹdẹsẹ̀ ìbàrẹ̀ ìrè ẹwà tàtà. ìlú jùmọ̀ká tí gbogbo aráyé ń pè lẹ́nìkan oṣù jagunlabi tí ń para alẹ́ bí ẹni ń para ogun dira ètò bí ẹni lọ́wọ́ làkà dìjà. ọkùnrin mẹ́ta àti bẹ́ngàn owó bàbá mẹ́ta mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gbà yìí lọ́wọ́ yìí bòdé pẹ̀lú ohun mi tí mo fi ń gbayì lọ́wọ́ ayé o ẹ káàbọ̀ lákọ̀tún ayé ẹ ṣe láti amẹ́ríkà láti amẹ́ríkà láti amẹ́ríkà ni àwọn ọlọ́tẹ̀ ló ń sẹ́ndì ẹ̀ ṣe àwọn fáàmù tó ti sẹ́ndì àwọn ọlọ́tẹ̀ ló ń sẹ́ndì ẹ̀ ṣe ọkọ sẹ́ndì mi àti ẹ <laughs> now now uh, uh, before and now ẹ múra sí. a ah, ò ní parí o. Ọlọ́run ògbó ní forúkọ rẹ. báyìí ká ní parí Ọlọ́run ògbó ní forúkọ rẹ. mo ṣẹ̀ṣẹ̀ jàgbàdo tó ní. Ah, ah. ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ ẹ̀kọ́. òun yóò tì rí bàjẹ́. ìbùkún àwọn tó ń na ọrùn mi sókè ni ah, má ṣe mí báyìí. no ó ẹ̀ lájẹ unconsciously kan ni o o o mọ̀kàn fẹ́ ya píjọ yìí kan. wo bi tí mo ń hun ọgbọ̀n dé ìwọ lọ ó fi rògbò ṣe fẹ́ ah. ṣe ètè. ọlọ́run ọlọ́run ògo ìfọkọ rẹ. àwọn nǹkan wọ̀nyí jẹ́ ká máa mọ̀ pé lóòótọ́ lọ́lọ́run wà hmm. bẹ́ẹ̀ bá wo àwòrán rẹ̀ nígbà tí kò tí sí àti tí ọlọ́run mú ìrìn àjò dé hmm. mo sọ̀rọ̀ kan jó ní láyínká ó ìgbà téèyàn ń sọ ìsọkúsọ hmm. mo nígbà tán fẹ́ ṣe sẹ́ńsọ̀ tí wọ́n ṣe pè ní nàìjíríà ṣé o ti gbàgbé pé òun sọ fún orí mo ní àwọn èèyàn tí wọ́n wá máa ń kọ nọ́mbà sára ilé hmm. mo ní wọ́n dé ibi tèmi àtàwọn òbí mi ń gbé hmm. mo ní wọ́n sì fo ilé wa wọn ọkọ nọ́mbà sí ah. èmi ni mo jáde níjọ́ náà máa ní ah ẹ sà ẹ kọ nọ́mbà sí ara ilé tiwa eh. ó ní ilé wo mo ní ilé ilé yìí hmm, ó ní ṣé àwọn èèyàn ń gbé bẹ́ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ni sà ó ní àwọn wo mo ní èmi ah. àtàwọn òbí mi ó ní ah ó ní láìsí ní north ó ní ilé dagun báyà sì jókòó síbẹ̀ ó ní àà ah, ah. ó ní àfi ká kan ká sọ fúnjọba o kán wá tètè wá ibi tí wọn kò yín sí kó tó di pé ẹgbẹ̀mí ara yín ọ̀rọ̀ yẹn <laughs> ó ṣe bákan lára mi ó wá béèrè oníṣọmọ ilẹ̀ yìí ni yín lèmi náà wá ní mo ní ìbàdàn àwọn bàbá àtìyá mi sí máa bẹ̀rẹ̀ sítórì dìdìrín mo ní ibi náà wọ́n bí mi sí mo ní ṣùgbọ́n kogi ni àti àwọn pẹ́rẹ́ǹtì wọn ti migrate wá ó ní àbájọ ọkàn kìí kan lára wọn ni pé àwọn fámìlì yẹn kan rèé o ẹ dáwó fún wọn kan padà tílẹ̀ yóò bá sàn yín ẹ eh, wá padà síbi ẹ ti ń bọ̀. Hmm. bí èèyàn bá rántí àwọn nǹkan wọ̀nyí hmm. àti ìrìn àjò láyé bóyá àwọn ọ̀rọ̀ kọ̀bá kò gbé tí ẹ̀dá ti gbọ́ sétí àbí àwọn ọ̀rọ̀ míì tí wọ́n ti sọ tó dàbí ẹ̀dùn ọkàn dọ́là èèyàn tó mọ fògo fólódùmarè pé bí wọ́n ṣe sọ tó náà ọlọ́run fẹ́ra rẹ̀ hàn nù ngbọ́n bá sọ sítórì ara rẹ̀ dígbà tó ń sun ṣọ́ọ̀ṣì láyínká tó ń ṣèṣọ́ ọ̀sán ìṣòro mọ́ gbogbo ẹ̀ ìṣòro àwọn aláboyún ìwọ nìkan náà ni táwọn boys brigade ọba ṣe ṣòro ó sì tún máa jọyìn wọn tàbá tún wá wò ó síbi tọ́lọ́ ń bá ìrìn àjò dé báyìí tó sì lóhùn tó ti bẹ̀rẹ̀ àfi ká tó máa fògo fọlọ́hùn wọn. èyí <laughs> ń sọ̀rọ̀ àbígbà tó ń sun orí bí wọ́n ti ń gbá tébù tẹ́nísì betting lọ́wọ́ ngbà close ọkàn sáráyà lo. àbí tìgbà tán lé mi ní tán lé mi ní maranatha dry cleaner. kí ló dé. mò ń sunu aṣọ ni wọn wá aláṣọ ń sọnù. ò ń sunu aṣọ. bẹ́ẹ̀ ni aṣọ dry cleaner so. aṣọ ń sọnù. wọ́n ní aṣọ ń sọnù. ṣé wọ́n ń jí aṣọ ni. ìgbàlẹ̀ mo á bẹ̀rẹ̀ sí agbádá dádì mi mo fi ń bọ̀ nínú church. ọlọ́run ògo ni fókọ rẹ̀ mm. àwọn nǹkan wọ̀nyí jẹ́ ká mọ̀ pé lóòótọ́ ọlọ́run ní ìrìn àjò ẹ̀dá lò bó sì ṣe fẹ́ lò kò lè yí ẹnì kankan rárá o ẹni tí à ń jẹ lọ ní January ó lè padà máa yáyọ̀ lówó ní February ẹ tí wọ́n sì ti parí iṣẹ́ rẹ̀ pé kò sí ní tó fẹ́ ṣe mọ́ láyé báyérayé bá lóun fẹ́ dá sí kò sí ní tẹ́dá kankan fẹ́ ṣe àwọn ọ̀rọ̀ yìí jẹ́ kí n mọ ní àròjinlẹ̀ nígbà gbogbo lọ́pọ̀ ọgbà tí bá dá wà má sì mọ sọ pé ọlọ́run ògo ni fọkọ rẹ̀ bí hmm. àwọn tó mọ̀ pé lẹ́yìn ọlọ́run kò sún. jẹ́ ká tún jọ darapọ̀ ká tún jọ yin olódùmarè àwọn balẹ̀ oúnjẹ mọ́ṣíbẹ̀rù ó kọ̀ yìí lẹ́nìkan kan ò lè bàjẹ́ èmi ni tí ń jẹ́ èmi ni àfúnilọ́rọ̀ sọ lójú abínú ẹni ọba tí ń gbé ní hàn fáyé mọ́fìnrin hàn pa ìwọ ni wọ́n ń pè ní òjì lógoṣogo ògo tó ju gbogbo ògo ayé lọ níwájú rẹ kò sọlọ́run lẹ́yìn rẹ kò sọlọ́run ìwọ nìkan ló dá wà ànìkan joyè ni wọ́n ń pè ọ́ o sì ń fìyàn joyè tọba tó wá wù ọ́ wà tó ní kó ń tàn kúrò lórí oyè kó tún wá sílẹ̀ wà ní kí ẹrù jọba ìwọ ni wọ́n ń pè ní sahérédìlé sàkìtàn dọjà ntáyé mójú kúrò lára rẹ̀ pátá wà sí ló fẹ́ sọ́ di gbangba fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì tún máa pé wò pé irú àràwọ̀ rèé ọlọ́run ní o kì í ṣe èèyàn oríran tayọ ojú agbára tó fi ń jọ́lọ́run kò yé wòlíì bẹ́ẹ̀ lágbára tó fi ń jọ́lọ́run kò yé àfáà kankan pé yẹn wọlé àlọ́ àjù bẹ́ẹ̀ lọ tó bá fẹ́ kó mọ̀ náà ni ó padà wàá mọ̀ hmm. ọlọ́run ni o kì í ṣèyàn rárá o àìkú tí ò lè kú ni ọ́ àìsá tí ò lè ṣá ni ọ́ o ò tí o pinyìnkì o relevant bẹ́ẹ̀ ni ò dípẹ̀tà o lágbára yóò lágbára ọ̀run ò ń ṣohun ó wù ọ́ fẹ́ ni ó wù ọ́ láàkó tó wù ọ́ kò sẹ́ni tó lè mú ọ sí ọ̀gbàmùgbàmù ni ojú ọ̀run ò ṣe é gbámú hmm. bí wọ́n ní gbanigbani tí ń gbani lọ́wọ́ alágbára ayé tó fẹ́ fọwọ́ agbára ayé gbani ọ̀gbàmùgbàmù ni ojú ọ̀run ò ṣe é gbámú ebi wọ́n ní gbàyàngbàyàn tí ń gbàyàn lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ fàyè ni mò ń kó ìmùlẹ̀ ayé lọ ayé ló ní ìmùlẹ̀ ayérayé ló ní ìjìnlẹ̀ ìjìnlẹ̀ sì ní tí ń wú ilé ikú tìpìlẹ̀ tìpìlẹ̀ hmm. alágbára wo ni ó sọ pé òun fẹ́ dúró dè ọ́ tó bá lò òde òde tó bá lò òde òde hmm. àìdè rẹ nìjáyà tó bá dé tán ìkàyà ni ọ́ hmm. ọba tí ń ṣoré kàyàn láyà ọ̀mìmì ni ọ́ tó mìíràn sínú tó mìíràn síta òmu dúdú jáde nù funfun funfun jáde nù dúdú tó bá tún wù ọ́ nígbà míì tó bá fẹ́ dára wà lókè kí funfun mọ̀ sun funfun kí dúdú tún mọ̀ mú dúdú jáde tó bá tún wá wù ọ́ nígbà míì tó fẹ́ tún dára wà fọkàn sí igi gbígbẹ pé kó wó wà ní igi gbígbẹ ò ní wó igi tútù táyé fọkàn sí pé yóò pẹ́ kánrin kése wà ní kó fẹ̀gbẹ́lélẹ̀ késo rẹ̀ rẹ̀ dànù hmm. tọ́ba tún bí ọ léèrè wà níwọ̀ ló ń jẹ́ mọ́ńyà sáàwù ọba àṣeyọ̀wọ̀ hmm. ó fọ̀nà àwọn kan bẹ́ẹ̀ làwọn kan òrọ́nà tí wọ́n fi padà lọ bá ọ ọlọ́run ni o kì í ṣe èèyàn sẹ́ arúgọgọ rúgọgọ ọlọ́run ọba tó ń jẹ́ èmi ni mo ṣe bẹ̀rù wọ́n tó ń gbénu ọ̀run pàṣẹ hmm. o tún wá tóbi títí tí ayé ò ọ̀run ò àwọn onímọ̀ ló fọ̀run ṣe lé o fàyè ṣàpótì ìtìsẹ̀rẹ̀ abájọ tó fi ń pè ọ́ ní àkàntì òkè jìgbìnìbí àti àkúnjìgbìnìbí àtẹlẹ̀kẹ̀ láyé ń ká Mm-hmm. iná ń jó lórí omi iná òkú omi ò sì tó gbẹ uh-huh. ọlọ́run àwọn àgbàlagbà ó tóbi títí ayé ògbọ́ ọ̀run ògbọ́ mm. ọlọ́run ní ọ̀sẹ̀ bàbá mi ti dé ẹgbórí sókè yẹn nù mm. mm. ọ̀nà ká gbé yín sókè yín lẹ̀kùn ayérayé ọba àkọ́kọ́ wọlé wa tálọ́ba ògo yìí olúwa tó le tó lágbára olúwa tó lágbára ní ògo ẹgbórí yín sókè yẹn nù ọ̀nà ká gbé yín sókè yín lẹ̀kùn ayérayé ọba àkọ́kọ́ wọlé wa tálọ́ba ògo yìí olúwa àwọn ọmọ ogun àkọ́kọ́ nu náà ìléru olúwa àwọn ọmọ ogun òwì bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ olúwa àwọn ọmọ ogun òun náà lọ́ba ògo òkúrí ọ̀ sani jọ́dá nìrí ọ̀ padà sẹ́yìn òkè kéékèèké bí ọ̀dà àgùntàn ilẹ̀ ń wárìrì níwájú ọlọ́run olódùmarè ọ̀bánirin kíyà ọ̀tàn ọ̀bányin lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tó bá wa lórí ẹkún tó fi tẹsítímọ́nì jùlọ rẹ̀ fún ni ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbàlagbà. talk about it with, with Yinka, Aifale, and EOB. Good morning, doctor. Welcome, Mamana. You bring your sister today. no doctor na my neighbor be oh. I don't dey beg her to join us register for antenatal for hospital but she no madam why now you know say you suppose come register for antenatal when you dey pregnant doctor i know one catch coronavirus no be hospital the thing the dey pass if you cover your nose and mouth with face mask do everything they say make you do corona no fit catch you for hospital abeg me tell am o. but look me now i no sick no be sick people dey come hospital. madam no be every problem dey show for face when women get belle you hear these women outside no be play dey come play o dem dey learn many things to help dem during pregnancy and doctors dey check dem to make sure say mother and baby dey fine. thank you doctor i no know say na so e be make i register for an ten atal quick quick. register for an ten atal care once you know you are pregnant hospitals are still safe This message was brought to you by the State Ministry of Health with support from APIN Public Health Initiatives and U.S. Centers for Disease Control and Prevention. There you find money and come. There comes a solution and cost. Play lottery today, you go surely win. Everybody is a winner My guy, you can win daily millions so Cash out go, go. lottery oh, lottery surely we fun. Visit our side, eh, our side, work and no play makes Jack a dull boy. Treat yourself to a much deserved summer vacation with You Fit Fly. Join us for our Singapore tour from the 27th of July to 2nd August 2022. Immerse yourself in an amazing experience of a lifetime as we visit the most beautiful airport in the world and then Sentosa Island. You get the feeling of a Hollywood superstar on our visit to the Universal Studio and many other locations. You can also join our trip to Dubai tagged A Summer to Remember as we've lined up chart topping holiday destinations in Dubai in one unbeatable package for your satisfaction. You can also join us on our trip to Kigali, Rwanda in October. These packages include visa and insurance cover, four star hotel, plus breakfast, tour guide, and many other attractions and celebrity presence. For more inquiries, visit www.ufitfly.com on Instagram at official underscore ufitfly and Twitter at ufitfly. We are located at Block 8, Plot 15, 7 Up Road, Oluyole Main Estate, Ring Road, Ibadan. Come along to Singapore. Kigali Kigali and Dubai with you fit fly at an affordable price. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. Woo. ẹni ìtàn olùṣègùn bámidélé ló kọ mi àdìsá lóyún ló wọn ọmọ ìyá eléwédú. yínká ọmọ ayéfẹ́lẹ́ ló kọ tèmi àkànbí. Hmm, ọmọ ìyá olóbì. àkànbí ọmọ ìyá olóbì. a méjèèjì la àjọ ní bàbá mọ fatherless. joshua um, still mother <laughs> motherhood motherhood fu hmm. motherhood. ní ọ̀pọ̀ ní ìgbà kan sí. jẹ́ kí ah. àwọn mugun náà kàn án kò sí bí èèyàn ṣe máa wà tí ò ní ní fans. èwo ni large size nínú wọn. eléyìí ni large size <laughs> mugun large size ọ̀gá ọ̀gá greet your people. tó ń jẹ́ ọmọdé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹja alẹ́ ọmọdé kùtùkùtù bí ẹja òwúrọ̀ ọmọdé wàràwẹ́rẹ́ bí ẹja ìyálẹ̀ kwa fọ́lá ní ẹja làtẹ́ ọgọ́ yé mọ̀ sí olówó jẹ́. bí èjì. ọ̀gá kékeré náà ni. àwọn ti fẹjọ́ ẹ̀sùn mi wọ́n ní ọlọ́pàá ó ń ba èdè yorùbá jẹ́. ọ̀gá kò ba yorùbá jẹ́ ojúlówó àmọ́ yorùbá gidi ni ó wà ní gángan ló ẹ̀kọ́ mi ọmọ ẹnu kò ní ṣẹ̀díṣẹ̀kẹ̀ rẹ̀ ká fi ilẹ̀kùn sídìí ọmọ ẹlòmíì. ó fi ilẹ̀kùn sídìí ọmọ rẹ̀. kò sígbà tó fi inú filẹ̀kùn wẹ́ mọ ẹ̀rí tó ní mo dé ẹja alẹ́ mo dé ẹja fọlá àdéjọ làtẹ̀gbọ́ yìí mọ̀ sí olówó jẹ́ tunẹ́ ni mm. ojúlówó àmọ́ yorùbá àtàtà ọmọ yín ká ọ̀gá ló mú mi wá láti Zaria ǹgbà tó lọ lulu fún mọ́tà tí alẹ́ àbí tó tún mú mi wá láti bẹ̀ ǹgbà ó tún mú mi wá láti Zaria ó ní má bọ̀ nílẹ̀ o ilé lẹ̀bà sí ní ọkọ o ilé lẹ̀bà sí ní ọkọ o. ìgbà yẹn ló ń ta shaving powder. yes ẹhẹ eh, shaving powder shaving stick for goslow ó tiri mi ó wá ní kí n má bọ̀ nílẹ̀ o my hair with handkerchief shaving stick everything àti key holder hair yɛ freshna yɛ freshna ɔga o ti wa mu freshna yɛ freshna yɛ freshna yɛ freshna yɛ freshna fresh ɔpɛ fresh fm ɔjɛ fresh fm so torí de ọ̀gá wa ní kí wọ́n bọ̀ nílé o ilé lè bọ̀ sí ní èkó orí ò lè kò ní sùtà o ọ̀gá ní kí wọ́n jọ lè Nile. ó ní. ó ní kí wọ́n jọ lè i get cheap charges. ó sì jọ olè lóòótọ́. Oh, wàhálà kò sí tó yàtọ̀ sólè. ó nà ọ̀kan yìí. ọ̀gá ló ní kí wọ́n bọ̀ nílé ó ní ọmọ ọkọ̀ wájọ lè ó ní èmi. jọ olè. ọmọ àkàwájọlẹ̀. ọmọ àpèwájọlẹ̀. <laughs> ọmọ àpèwájọlẹ̀. ọmọ àpèwájọlẹ̀. Eh, ọ̀gá kẹ́kẹ́rẹ́ ọ̀gá wa send the same thing. Ah, we are not saying the same thing. mi ṣe present ẹni ìgbà yẹn nìyẹn ó wá ní kí n má bọ̀ nílé. ìgbà tí mo dé kóòtù báyìí wọláì tìlùtẹ̀ pọ́nì bàbá tíṣà mi kú mi ká wọlé. Ah! tìlùtẹ̀ fún ẹ̀fọn ni ó sì jẹ́ ọ pa. sọtari <laughs> ìdí èyí ẹnìkan kò ní jẹ́ ìwádìí ẹ̀kọ́ àyẹ̀ ló ń jẹ́ jama fọ́lítẹ́bù náà náà ó wà ń bí. ọmọ odidi ọmọ tí ò ṣe dẹ́kun lábọ̀ o ìtọ́lá dẹ́rẹ́ mi lórúkọ mi ẹ̀ fi pọ́tébù èmi lọ́mọ bàdà bàdà abaláwo tó tó lóòkà abaládé èmi lọ́mọ onídàá kí ogun lóòkè àgbẹ̀dẹ ọlọ́wọ́ bàbá àwọn lọ́mọ bó ti jẹ́ ẹ̀wọ̀n ní tológun ó ti dọ́jà ẹ̀wọ̀n ní dàdàbàyí àdàbàyí ti wà ọ̀kọ̀dà bẹ́ẹ̀ lológun ti wọ̀ kárí takin ilé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ bàdà bàdà abaláwo tó wa ẹmu ní ọjọ́ sí yẹn ayébẹ́lẹ́ ẹ ò ti gbàgbé tí mo wa ẹmu lọ́nà òpó tìkìtì. tó o sanwó. tí mi sanwó táwọn ọmọ bò wá mo padà wá tí ìbàdàn wá mú mi. àrẹ̀mú tó rẹmu tí o sanwó hmm. tó jìyà tó rẹmu tó rẹmu tí o sanwó tó jìyà kan yìí. ìwọ ló give testimony pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fóònù ló mọ̀ ń yọ àmọ́ ńgbà tí wọ́n gbàdúrà fún ọ ọ wá yọ òwú stóòfù. òwú stóòfù àbí. olùwà ti ṣe òun wáyé kí ló wá ń jí ní ìsìn. mi ìyájí kankan mi mọ lẹ́yìn pé mo. chájà. chájà fóònù ẹ̀fọ́lẹ̀ ti àìfọ́nù. musa náà. kì í sọlọ́run wọn wa kọ́mọ́kù dànsákì. àbí bẹ́ẹ̀ni kò lè tọ́lọ́run wọn wa kọ́mọ́kù rasaki. kò lè ṣe kíni. kò lè tọ́lọ́run wọn ẹ̀bà kọ́mọ́kù rasaki kọmọ kurasaki bẹ́ẹ̀ni ọ̀gá ṣe rasaki mẹkáníìkì. ọwọ́ yorùbá lèmi kọ ọ̀gá. Eh, ti da tó àwọn tá a jọ ń kọ àwọn tá a jọ ń kọ wọn àwọn kìnnì àwọn tá a ń sìn rè o àwọn kìnnì nǹkan ìfẹ́lẹ́ ni. aṣọ wa ń kọ́ kò tí ì dé. kò tí ì dé. ṣé wọ́n mọ̀ pé kò tí ì dé wọ́n mọ̀ apex ń kọ́ wọ́n lọ mọ́kà. wọ́n ti dé ah, torí mo rí mọ́mì wọn ní àjọ pàdé. kì í ṣe aṣọ ìnáwó rẹ̀ náà bẹ̀rẹ̀ o <laughs> aṣọ tẹ́fẹ́ pín fáwọn èèyàn. aṣọ aṣọ ìnáwó ẹ̀kọ́ o. Ah, tó ti máa ṣe ọ̀nàwó ni. àìbò ah, ah, ló ní kán bá ń gbé sínú mọ́tò yẹn. ok o ti mú date. tí wọ́n bu flower sára aṣọ yẹn báyìí. o ti mú date kí ló fẹ́ ṣe ó yá wá sọ̀rọ̀ sí microphone jẹ́ ká. sọ̀rọ̀ ká tiẹ̀ gbóhùn ẹ lẹ́yìn eh, akéde ikú ìyá wa. kí lẹ fẹ́ ìnáwó wo ló yọjú sí yín. Eh, ayẹyẹ orí kádùn la fẹ́ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi àṣẹ sí olúwa mi. sọ lásìdẹ́ǹtì ni. <laughs> orí kádùn ọjọ́ òbí. Eh, hmm. ọjọ́ òbí ọjọ́ abí ni kò sì kéré. ẹ má pòwe jọ pa. Ah, òwe ò lè ṣe ọmọ sùyọnú ọ̀rọ̀ mi olúwa mi. èmi ló kọ́ ẹ̀ ń bá ti ń kàyọ̀kà. Hmm. <laughs> Eh, ọba lọ́la. september eleven. Hmm. Ah, september eleven ló fi sí. so nine eleven ni ọjọ́ yẹn gangan ni abí mi nine eleven ọkọ̀ kan ní jẹ́ bẹ́ẹ̀ iṣu hmm. ló ń kó ọjọ́ yẹn ọjọ́ mọ́ni gbàgbé ní lamẹ́ríkà nine eleven. ọ̀ni mo hmm. fẹ́ bẹ́ẹ̀ ṣe fi àṣẹ sí. ta ni. ẹ ti fàṣẹ sí. a fàṣẹ sí. Ah, ẹ ti fàṣẹ sí tẹ́ ọ̀ ní àṣẹ nú kò ṣeé ṣe so eh, ọjọ́ òbí ló fẹ́ ṣe ọjọ́ òbí mi àti àdọ́gbọ́nṣe álbọ́ọ̀mù mi ní àkọjá ìwé mi láti ọjọ́ tí mo ti dá yé. lónà tó ń kọrin ní àbóǹkéwì àfà sóò kùnrin ni. ọ̀rọ̀ ló wà ńbẹ̀ gẹ́gẹ́ bá a ṣe bá lọ́wọ́ èèyàn aṣíwájú ah. ọ̀rọ̀ ni àgbékalẹ̀ ọ̀rọ̀ hmm. àwọn nǹkan kan wà tí mo wo gbé ọpọlọ kalẹ̀ fún gẹ́gẹ́ bí mo ṣe kéré mọ̀ pé n tá àmọ̀ la àmọ̀ èèyàn mẹ́ta ò lè dúró méjì méjì hmm. àwọn àkíyèsí kan wà nínú ìgbé ayé ẹ̀dá ẹlòmíín lówó olówó nínú ìran tí ọmọ wípé bó o ṣe lólówó nínú ìran tàbọ̀ ọlẹ́nìkan tó lówó lọ́lẹ́gbẹ̀ẹ́ tó ń tẹ̀lé e, kò pọn dandan kó o máa di bùkátà rẹ rù kó o tó lè ní lárí tiẹ̀ náà hmm. Hmm. ọlọ́run fi màámọ̀ pé kó wà rẹ ni ma hmm. di bùkátà rù bùkátà tó ń dìrù pẹ́pẹ́pẹ́ ńjọ ten thousand ńjọ five thousand bá nílò owó tó jẹ owó bùkátà tó ṣe é gbé nǹkan ṣe yóò máa bí alátẹnujẹ àwọn àkíyèsí kan ọpọlọ yẹn etí ah, wọn ti ń fún mi láti gbà yín náà nǹkan ah, omi tó ń kùnù yóò tún kùn. Eh, wòmí wòmí má ta ankọ́ọ̀fù sí mi lọ́mọ. ankọ́ọ̀fù kọ́ bẹ́ẹ̀ tí ń ṣe ni apá òsì ni eh, kùn yín lọ́la láhùláwàlá kò wá ta elabilabi <laughs> hayu lílẹ̀ azim. ọmọ ní láyé ká eh, ṣe bó o ti ń ṣe ṣe bó o ti ń ṣe ṣe bó o ti ń ṣe ọmọkọ ṣe bó o ti ń ṣe alákànbí ṣe bó ti ṣe. Ah. sẹ́nà ṣe é sùn. o tún bá ní mọ́lá alákan Eh? àlá mo ti ń lá àlá kan. láì ká wọlé àlá lálà mo rí mo rí lójú kí n lálà kí sàlà báyọ̀ falẹ́kẹ̀ iṣẹ́ ẹ̀sùn kọ̀máṣíà rè é. kọ̀máṣíà rè é. kò tí ì wọ kọ̀máṣíà sà. kí ló wọ̀ kò tí ì wọ. n tí ì débẹ̀ ń wọ̀ gbogbo nǹkan tẹ́ bá ṣe ọ̀gá gbogbo nǹkan tẹ́ bá ṣe lónìí ọrùn ọ̀gá mi lọ dá sí i. wàlá tí bá fún èèyàn mẹ́wàá lóyún ní ìta ọrọ̀ yìí fọ́lẹ́. irọ́ má fi tọ̀rọ̀ oyún wọ̀ <laughs> ọ̀daràn ọ̀tàn. sọgbọ́n báyìí ẹni da ọmọ bíbí ọ̀ràn ní pọ̀. máa pariwo weather for two tó bá mọ iye tó ń tó ń jẹ ọmọ nísìnyí. ọ̀ ní pariwo weather for two. ìwé ìjìnlẹ̀. àwítán ah, ọlọ́ọ̀lẹ́ ààrẹ ọ̀wọ́lẹ́ wọ. àwítán ọlọ́ọ̀lẹ́ lásùdì tọ̀ra tọ̀ra. yíkúsẹ̀. mama wo mi tiẹ̀. aago mẹ́fà múra ti lọ lù. Ah, ah, túmọ̀ aago. ní kànmọ́kíá. àǹtí. ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ kan sẹ́yìn àbí ní ọ̀pọ̀ àbí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn arákùnrin kan wá síbi tí ẹ̀ bá gbàgbé tó lóun fẹ́ pàyà hùn àmọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé bóyá kò nọ́mà. bóyá orí ẹ ti dàrú. ìgbà tó ń sọ̀rọ̀ lọ ẹ mọ̀ pé bí ẹ̀ẹ̀mejì la gbé ọ̀rọ̀ rẹ̀ ìgbà tó ń sọ̀rọ̀ lọ làwọn tí wọ́n mọ arákùnrin yẹn bẹ̀rẹ̀ sí ní sọ pé lóòótọ́ ni àwọn mọ sítórì ẹ̀. Hmm èmi ni mo bí lágbájá ò ní kí n má ṣe ilé ayé la ti bá àmọ́ n ta fẹ́ gbé kalẹ̀ lénìí ó jẹ́ ẹnìkan náà tó ń wà ní kòríta kò yé mi mọ́ tó sì dàbẹ́ ni pé ọ̀rọ̀ rẹ̀ lọ́mọ ibi tó gbà wáyé àwọn kan gbàgbọ́ pé àti wọ ọ̀run ọmọ ń bẹ ní gìgísẹ̀ ìyá rẹ̀ àwọn kan sì wà téèyàn gbọ́dọ̀ kọsẹ̀ lára rẹ̀ lára àwọn tí èèyàn gbọ́dọ̀ kọsẹ̀ lára wọn ń làwọn tí wọ́n ṣe atọ́nà èèyàn wá sáyé àmọ́ nígbà míì hmm. kọ́lọ̀njọ́ mọ́ fi òbí ẹni ṣàdánwò fún ni ẹ ti gbọ́ rí pọ́mọ lásídẹ̀ǹtì ó pè ya rẹ̀ pọ́mọ lásídẹ̀ǹtì ìyá sì bẹ̀rẹ̀ sí ní mú jóńbi tó wà lọ́hùn. pé ọpẹ́ o pé ọpẹ́ o ọpẹ́ o ògùn yé. ok hmm. bí ìyá bá wa kí ni ń lé torí pé èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbé nǹkan rere ṣe gẹ́gẹ́ báwa ṣe mọ̀ nílẹ̀ kóòtù òjìbí ìyá mi ò ní lè sùn mọ́júmọ́ yóò fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yóò tún fi tọrọ oore fáwọn fọmọ rẹ̀ pé kékeré lè tó o níyì o kò ní jù báyìí lọ. tó máa wí fi sílẹ̀kùn oore fáwọn tó kù lẹ́yìn. láyìnká hmm? yóò ti rí tí ìyá ti ń fọwọ́ gbálẹ̀ rí pé ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápò kà gbọ́ mi. kí ló dé gbogbo ntí lágbájá kó níbi pátá kó deruku ah! kó dafitẹ́gùn kó sì fẹ́ dànù. ìyẹn eh, eh, eh, kí ló dé wọn jà ti tẹ́lẹ̀. bẹ́ẹ̀ irú ìjà wo ni bẹ́ẹ̀ ahun ni àbí atúnhun ok à ń bọ̀. ìyókùn ni ayé máa ṣayé yìí sí o kò yé mi. ti máa ṣayé yìí sí o kò yé mi. Ayé tótó, ayé tótó, ayé máa lè. Ayé tótó, ayé tótó, ayé máa lè. Bàbá ń gbèrò lábẹ́lẹ̀ láti fọ ọmọ ẹ̀ ṣẹ́ṣọ́. Bàbá ń gbèrò lábẹ́lẹ̀ láti fọ ọmọ ẹ̀ ṣẹ́ṣọ́. Ilé ayé. ṣayé yìí o kò yé mi. kí láti máa ṣayé yìí o. àárín nílẹ̀ inú ń bẹ́ lẹ́ṣin hmm. à ń béèrè wípé bó o la ti fẹ́ ṣayé sí ó sì pẹ́ tá a ti ń béèrè bẹ́ẹ̀ ta ló wáyé bá a ṣe fẹ́ ṣayé ọ̀hún sí òbí èèyàn tó dẹ̀jẹ̀ lé èèyàn lójú ẹ wo mo sọ nǹkan kan fún ṣẹ́gun ká tó gun orí àtẹ́gùn ẹ̀yin mọ̀mọ́ ọ̀rọ̀ yín ló dùn tá a fẹ́ sọ ọ́ o <laughs> ọ̀rọ̀ yín dùn ni o mm-hmm. a sì yòǹbo yín a kí yín a lọ́gọ̀ọ́ ẹnu ẹ̀yin mọ́mì mm-hmm. kẹ́ ẹ lò gbà pẹ́ o ṣẹ́gun kí ni pọ́ lẹ́rìn. a sọ̀rọ̀ yín ní láàrin lábúrú o. a ń kì yín ni o. a ń kì yín. màmá ni yín. Mm-hmm. o láyé. ti fohùn gidi gbé. ṣeun yín ó gùn fún wa o ìyá wa yín á gùn ṣẹ́gun ni ó lé gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ má má gbé ojú wọn sí kámẹ́rà o má gbójú wọn sí ṣẹ́gun ó dọwọ́ àmúlélẹ̀. kí ló jẹ́ bí ìlú. ẹ bá wa ṣí à ẹ dáadáa ehm, nǹkan wà láyé kọlọ́run ṣàánú wa ṣùgbọ́n nígbà míì téèyàn bá gbọ́ ẹ̀yà wò pé àbí sinimá ni wọ́n ń sọ. pẹ̀lú eléyìí tó tún tá a tún mú wálé ni ṣé èèyàn mm. kan lè jókòó kó ronú pé nǹkan táwọn pípù yẹn máa ń sọ lórí rédíò wọ́n máa ń wọ́n kàn máa ń ro nìyá yóò mọ̀. ẹ wọ́n máa sọ bẹ́ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ máa ń jọ bí ìgbà pé ṣó pọ́síbù ṣá. no àwa náà ti gbọ́rọ̀ rí tá à ń wẹni tó sọ bí ẹni pé wá fi. nígbà tó ń fi fíìmù hàn wá ló fẹ́ ya fíìmù. Mhm. so n ta kàn ń béèrè ni pé ìgbà wo ló kọ́ṣẹ́ àti pé ipa wo ló ipa wo ló fẹ́ ká wàá kó ń bẹ̀ ṣé wakapas ni kí a ṣe ni torí kò yé mi kò yé mi o. àwọn èèyàn rìn náà rìn àjò ayé a fẹ́ kí àwọn tó bá ń gbọ́ wá nílé kí wọ́n jọ kan já wá ojútùú sí ọ̀rọ̀ arábìnrin kó tó bọ́ sórí kó tó bọ́ sórí. Hmm. ayé jẹ́jẹ́ ẹ̀sùn pẹ̀lẹ́ ló yẹ ká ṣe ayé jẹ́jẹ́ ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ mi ò bá sórí ẹni ayé tótó ayé tótó ayé màdé kí láti máa ṣayé yìí sí o kò yé mi o. kí ṣayé yìí sí o. awọ́rọ̀ kan wá sórí ètò yìí ní nǹkan bíi ó ti ń lọ sí bíi oṣù mẹ́fà oṣù mélòó kan sẹ́yìn báyìí. àkọ́kọ́ gbé wá nígbà àkọ́kọ́ àtúntún gbé wá nígbà kejì. ọmọ yìí ń tẹnu mọ́ nǹkan kan pé. bákan ibì kan ni kinní yìí ti wá. òun mọ bí tí ọ̀rọ̀ ti wá ìyá ìyá òun. tẹ́ ẹ̀ bá gbàgbé kó lọ́hùn ṣàánú wa. tí apá yẹn fi ń jẹrà lọ́nú tá a ló ń jẹrà lọ́nú ó wálẹ̀ kíní ó wálẹ̀ kejì hmm. ẹlẹ́ran ti tú u Mm. ìgbà tí mo rìnrìn àjò tí mo rìn ráńpẹ́ yìí a dá ọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ ní orílẹ̀-èdè tí mo wà mo wá pè wọ́n pé kí n fi béèrè wọ́n sì ló ṣì wà àmọ́ àárọ̀ yìí la gbọ́ pé ó ti kúrò láyé kọ́lọ́njọ́ kó tẹ̀ sáfẹ́fẹ́ rere ẹ wo bó ṣe rìnrìn àjò kankan kan ta yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní jẹra jẹra jẹra jẹra ẹ ṣáà ti mọ story yẹn títí débi tó fi jẹra débi abíyá débi ọkàn síbi àyà tó fi ń jẹra. wọ́n náwó ah. wọ́n náwó wọ́n náwó akọ́fẹ́ fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dìde ìrànlọ́wọ́ fún eob fan club adúpẹ́ lọ́wọ́ yín àwọn tí wọ́n dìde lọ́tún lọ́sẹ̀ hmm. àwọn tí wọ́n fowó ránṣẹ́ sí fresh fm fans club ẹ ṣeun gan o adúpẹ́ lọ́wọ́ yín o àtàwọn tí ò tiẹ̀ mọ̀ rí tán kàn gbọ́ sórí ẹ̀ àwọn kan fẹ́ ká dárúkọ wọn kàn gbọ́ sórí ẹ̀ wọ́n dẹ̀ ṣe. wọ́n gbìyànjú wọ́n gbìyànjú ó tó stage kan gan ó rẹ̀ èmi gan kí la fẹ́ ṣe báyìí àmọ́ ààtò ọlọ́run kò sì sí nǹkan tá a fẹ́ ṣe sí ìjọ tí ó wá síbi ìkànnì láyìn ká ń sọ̀rọ̀ kan fún mi lọ́fíìsì pé kọ́lọ́hún dẹ̀ ẹ̀ kọ́lọ́hún àfi kọ́lọ́hún bá dìde ìrànlọ́wọ́. kọ́lọ́hún bá rà padà mo ní tí mò ń rí yìí ọlọ́run á ṣàánú àwa tá a kù sáyé àwọn nǹkan wọ̀nyí la tún fẹ́ fi dóòlà ẹ̀mí ẹni tó wà níwájú wa lénìí kó mọ̀ lọ rí bẹ́ẹ̀ nǹkan kan ò jẹ́rìí lára wọn o àmọ́ nígbà míì bí ẹ̀ ń bá ti ń ná owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí bá dẹ́n ti ń tọrọ ẹ̀rí pé òun náà ti ń jẹrà díẹ̀díẹ̀ tí ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ bá wá dàbí ọ̀lẹ lójijì ó ti ń jẹrà díẹ̀díẹ̀ ẹni bá rí arábìnrin yìí tí wọ́n bá wọn ìwọ̀n fógun ogun obìlà o hmm. tá ní èèyàn rẹ wà ní ayé ọmọbìnrin tí wọ́n wà wájú wa yìí ọlọ́run jogún ẹwà tó dáa tó pọ̀ fún wọn. àmọ́ aṣọ ń bo nǹkan láyé láyé nǹkan. ìgbà tí hmm. tó ní wọ́n ti dé pé hmm. èmi ń retí kí màmá kan pa kájà wọlé ṣùgbọ́n ìgbà tí wọ́n wọlé tí mo rí wọn ah, ṣẹ́ni ní eob ń sọ ṣá àwọn ìbéèrè tó ń wá sí mi lọ́kàn nìyẹn ẹ kúrò lẹ́ àǹtí. ẹ kúrò lẹ́ sọ. ẹ sọ̀rọ̀ sókè. ẹ kúrò lẹ́ sọ. mo sì fẹ́ bẹ̀ yín ó ti yé yín ibi ò ń ṣe ibi tẹ́ ti sunkún. àríkójú yín ti lé lóòótọ́. ẹ má sun ẹkún. ẹ má wọrí ẹ má sì wọrí torí pa ti ó ti yé yín. kò yẹn ò kàn yín kádàrá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. a fún àwọn tí wọ́n nawọ́ ọ̀ràn lọ́wọ́ sí i a fún wọn ní feedback ni ọlọ́run á dìde ọ̀lọ́wọ́. ẹ̀yin òkúkú ẹ ẹ wàá tọrọ owó àbí ẹni ni rárá o kì í ṣe torí owó lẹ ṣe wá ṣùgbọ́n ẹ fẹ́ ọ̀nà àbáyọ ìyànjú àmọ̀ràn ẹ má sunkún sẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọmọ nàìjíríà tí wọ́n ní làákàyè ju àwa tá à ń sọ̀rọ̀ yìí lọ tẹ́ ẹ ti sọ fún <laughs> ṣùgbọ́n síbẹ̀ náà bọ́rọ̀ ń ṣe wúwo tó mo sọ fún ṣẹ́gun ẹnu àgbà ló gbi igbó ṣẹ́gun ọlọ́run fún ọ lọ́rọ̀ yìí sọ. èwo ló ń ti ọ̀rọ̀ sí mi báyìí ẹ jẹ́ kí n kọ́kọ́ lé ọ̀rọ̀ yẹn torí àsìkò wa wọ́n kàn send message sí mi ni pé ayé ti sú àwọn àwọn sì fẹ́ gbẹ̀mí ara wọn ní ọjọ́ tí mo kọ́kọ́ rí torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń sábà ṣe bẹ́ẹ̀ èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ tó jẹ́ pé ńgbà tẹ́ bá ń sọ̀rọ̀ lọ ni wọ́n gbé bùkátà kà yín lórí tí wọ́n sì ṣe ọ́fíìsì sórí yín gbogbo alamọ bí ìlú ṣe rí nìsín pé ó lágbára púpọ̀ ká má sọ nǹkan mi mi ò kọ́kọ́ dá wọn lóhùn àmọ́ mo rí pé mẹ́sẹ̀gì wọn ń lemọ́lemọ́ pé sẹ́ẹ̀ tí mi ò bá dá wọn lóhùn àwọn ó gbẹ̀mí ara àwọn o pé àwọn ti ń gbìyànjú ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n àwọn kan wò ó pé káwọn fi lọ̀ mí ìgbà tí mo rí orí messenger náà ti ń bá mi sọ̀rọ̀ mo ń sẹ́ndì nọ́mbà mi sí wọn mo wá sọ fún wọn pé mo lè má láǹfààní àti gbé ìpè ẹ kàn máa fi voice note bá mi sọ̀rọ̀ wọ́n da ọ̀rọ̀ sílẹ̀ ilẹ̀ kún ṣénu ayé yìí náà wọ́n ní méje làwọn tí n bá ti ń parọ́ ẹ̀ mọ́ dá mi padà méje nìyín wọ́n ní bàbá àwọn àtìyá àwọn làwọn mọ̀ ní bàbá àtìyá lẹ́yìn ìgbà tí bàbá àwọn papòdà táwọn ti sunkúnsunkún lórí pé bàbá ti lọ wọ́n ní ìyá àwọn ṣàdédé pa wọn ọ̀rọ̀ wà o ó pe àwọn ó pe àwọn wà o ọ̀rọ̀ wo ló wà wọ́n ní ẹ̀yin nọmba one wọ nọmba six bàbá yín tó kú tá a sin níjò ní ni mo bí yín fún o àmọ́ ṣe rí nọmba seven yìí kì í ṣe bàbá yín lónìí wọ́n làwọn dìde pé mọ́mì kílẹ̀ ń sọ lẹ́nu so ńgbà tí bàbá wa wà láyé ẹ tún ti ń ṣe nǹkan mọ́ wọn lára wọ́n ní kódà ìyá àwọn ní àwọn fẹ́ mú bàbá tó bí ìyẹn wá àwọn tó wà ní studio pẹ̀lú wa yìí àwọn jẹ́ àkọ́bí àwọn wò pé kò sí ní tó jọ ó kun ọmọ ìyá tó yí ti wà láàrin àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ti ń rí lágbájá bí ara àwọn ẹ wá gbé bàbá kan wá lọ́sàn kan òru kan ẹ sọ pé bàbá yẹn ni ẹbí last born fún kò sí ní tó jọ wọ́n ní ṣùgbọ́n ìyá àwọn fà akẹ́kọ̀ọ́ rí fi jígà kọrùn pé àní kì í ṣe dáàdi yín ló last born sẹ́ẹ̀ wọ́n ní lóòótọ́ ẹni tí wọ́n sì bí last born fún náà lọ́ba sì wọlé wá gúlẹ̀ ọjọ́ náà ni wọ́n kọ́kọ́ fojú gan ní àlè ìyá wọn ọ̀rọ̀ yìí wọ́n pè lówè ó bẹ̀rẹ̀ sí ní arónú ó di tí wọ́n ń fà lọ sílé ẹjọ́ ìgbà wọn délé ẹjọ́ adájọ́ wo ẹjọ́ ọ̀tún sósì wò sọ́tún wò sósì wọ́n ní ó dáa náà òyìnbó ti sáyé dẹ̀rọ̀ irú kíní ijó ní ìta ṣe tẹ́ ẹ̀ bá gbàgbé fẹ́ni tó ń kílèmù ọmọ láti tẹ̀yà Abẹ́òkúta tẹ́nìkan náà ń kílèmù láti Ìkirè DNA. ṣé ẹ gbàgbé. ṣé ẹ gbàgbé wọ́n ní kan lọ ṣe àǹtí ní àwọn làwọn kówó sílẹ̀ pé ó yẹ ẹ lọ ṣe DNA àníṣe ọmọ yìí ọmọ bàbá mi ni wọ́n ní tó sì jẹ́ kí àwọn gbarata bẹ́ẹ̀ ni pé kódà lórí àkéte àìsàn bàbá àwọn kó tó di pé wọ́n gbèkuru jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra wọ́n ní ààyò bàbá àwọn lọmọ yìí jẹ́ ẹ sì sọ lójú ẹ̀ pé kì í ṣòun lónìí ó wá kú tán ẹ wá ní bàbá kan lónìí àà ta ló ń ṣerú ẹ̀ àmọ́ ngbà tí DNA test DNA exam DNA continuous assessment yóò jáde hmm. láyìíká hmm. jẹ̀bẹ̀tẹ̀ gbọ́mọlé wọn lọ́wọ́ ni. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. gbogbo òbí ọjọ́ ọ̀la tó dára nìkan lógún rere tá a lè fáwọn ọmọ láti wá fún àwọn ọmọ tìyín ní ìpín rere tiwọn Olive Branch College Ìbàdàn ó ní kẹ́ ẹ máa mú wọn bọ̀ for day and boarding co-educational school join the League of High Flyer to enrol your children ìdánwò àṣewọlé ti bẹ̀rẹ̀ fún ètò ẹ̀kọ́ sáà twenty twenty two twenty twenty three àwọn déètì ìdánwò àṣewọlé Saturday thirty April Saturday twenty eight May Saturday twenty five June Saturday six August àti Saturday twentieth august twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ nínú ọgbà iléèwé olive branch college